وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب الحمد لله الذي أمرنا باتباع سنة رسوله صلى الله عليه وسلم وجعله لنا أسوة حسنة في عقيدته وعباداته وأخلاقه والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو ولا وباوة أبا الله أبا تسيق ولا شيء تدك ما تلي سنة نبوة محمد ألو شاء نبنا فواني أو كوشي دادا nínú àdíọ́kàn rẹ̀ àti ìbádà rẹ̀ ìjọsìn rẹ̀ àti gbogbo ìwà tí ń bá wù ọlọ́wọ́ bá aláàpá wá láṣẹ ó ní ká máa kọ́sí anábíwá Muhammad àwọn abẹ́lá ọlá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹni kọ̀ọ̀kan wá kọ́lọ́wọ́ bá aláàkọ́ mọ́ yí ẹsẹ̀ wá kú lójú ọ̀nà súnmọ́ anábíwá Muhammad ìkẹ́ ọlọ́run wàsálàtù wàsálámù àléhì wà aláàlì wà sàhábìhì ajma'in àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run àlàáfíà ọlọ́run kọ́ máa bá nábì náà kó sì máa bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú lọ́rọ̀ tó yẹ máa ń gbọ́ inna khayral hadithi kitabullah ọ̀rọ̀ tó dájú tó yẹ máa ń gbọ́ náà lọ́rọ̀ tó bá ní gbogbo tó bá ti dákalẹ̀ tí wọ́n pè lẹ́sìn tá a bá ti rẹ́rí fún náà alukoran tá ànábì òṣìṣẹ́ bídíà ni wọ́n máa ń pè gbogbo bídíà ànábì ní ànà ni súnà ni ìmànà bídíà ni ànù àwọn abẹ́lẹ̀ nínú ànù rẹ̀ kọ́lẹ̀ mọ́sá ṣàlékún àgbọ́yọ̀ súnà wa kọ́fẹsẹ̀ wa múlẹ̀ ṣinṣin lórí súnà náà títí tá a fi pàdé ọlọ́wọ́n bá wa àwọn tó wọ́n ń ṣe bídíà kọ́lọ̀wọ́n bá aláàkójú wọn gba súnà náà kọ́lọ̀wọ́n jí káwọn náà lè máa ṣe àtàwọn àtàwọn kọ́lọ̀wọ́n jáde pàdé nínú àlìjánà ọlọ́run kọjá bá nábì wọlé ọlá kọjá bá nábì wọlé ọlá ẹ̀yọ́ maya mi ìtí wọ́n ní kágbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni asúnnatu wàtàsọ́wúfú fil islam súnà àti súfí bá a ṣe máa ń pè lédè tiwa wọn ní lágbájá ìṣẹ̀súnà lágbájá ìṣẹ̀súnfí lágbájá onísúnà ni lágbájá onísúnfí ni al-islam in ti gbogbo adá àkọ́kọ́ lọ lè dì mú òun náà ni pé dínú lọ́hìn lọ́fẹ̀ ìdìtàdá òun nìkan náà lẹ̀sìn ọlọ́run ọba tí ọlọ́run ọba tọ́yàn fún wa láti ṣe láyé tàwọn islam ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wasallam kọ́ wá sàlàyé ìsìláàmù fún wa ọlọ́run fún ní nǹkan méjì ọlọ́run sọ nǹkan méjì kalẹ̀ fún tí ó máa jẹ́ ìtọ́ka ìtọ́sọ́nà tóun náà ò fi ní ṣìnà kí ni alákọ̀ọ́kọ́ òun náà ní kìtàbùlá alukur'an ọlọ́run sọ alukur'an kalẹ̀ fún anábíwa muhammad kí ni alákejì sẹ́rí súnà yẹn súnà yẹn ọlọ́lọ́fọ́ kalẹ̀ rákà méjì tá a máa kí níjọ jímà lásìkò jímà ẹ̀ níbo láti rí nínú súnà tàlọ́fọ́ kalẹ̀ bá nẹ́bì ọlọ́lọ́fọ́ kalẹ̀ bẹ́ẹ̀ kákí rákà mẹ́rin ní zúrì rákà mẹ́rin ní asìrì tàlọ́fọ́ kalẹ̀ bá nẹ́bì ọlọ́wọ́ba àmọ́ kò sí nínú alukuraan níbo láti méjèèjì kalẹ̀ ọkàn sì kan alájí bèrèl ọ̀hún kó ànábì látọ̀dọ̀ ara rẹ̀ ní ẹyọ ọ̀kan tó kù ṣé wá rí ẹyọ ọ̀kan tó kù yẹn táǹpẹ̀ ní súnà yẹn òun yóò máa ṣàlàyé yìí tó bá díjú nínú alukur'an ẹ̀yọ́ ló fi jẹ́ wa Muhammad anábì ní fi kún anábì ní mo fi nǹkan méjìlẹ̀ fún yín àmọ́ tàdákìtù ẹ̀rí tàràkà yẹ́tìrúkù tàdákìtù fún kún àmúrẹ́yìn bọ́n fi kan méjìlẹ̀ fún yín èmi lọ́wọ́ láàrín tàbí lò eh tàbí lò eh sínà ẹ̀ní sẹ̀sẹ̀sẹ̀ ẹ̀ní sọnù àṣẹ́bá ní ò ní yọyíkò lójú ọ̀nà àmànà mọ́ta masaktu bíi má tẹ́ bá ti di méjèèjì mú dáadáa ẹ̀dì àlùkùránì mú àdíkẹ́ni àti sunnah anábì ní kìtàbàlá anábì alùkọ́wàlì ní sọ wà súnnàtà nàbí yìí àti súnnà òjíṣẹ́ rẹ̀ tí wọ́n rẹ̀ sí yí ìrìn fàṣẹ́ra rẹ̀ méjèèjì ẹ̀lá anábì fílẹ̀ fún wa torí ẹ̀ ni ó fi jẹ́ pé ẹni tí ó bá fẹ́ ṣìnà kí lọ́mọ fi sẹ́sì kọ́ọ̀lọ́lá àti kí ni kọ́ọ̀lá rọ̀sùn ọlọ́wọ́ pàṣẹ káṣẹ̀sì bá ṣe ṣe bá ṣe ṣẹ̀sì yẹn anábì lọ́wọ́ bá aláàfin mà òun náà wà kọ́ ọ́ àwa ànábì ní sọ́lú ànábì ní ẹkẹrù kàbára ayé tó mọ́ ní òṣèlì bẹ́ẹ̀ ṣe ní tẹ́mì ń ṣe kíní bẹ́ẹ̀ ṣe ní tẹ́mì ń ṣe kíní bẹ́ẹ̀ ṣe ní tẹ́mì ń kírun ẹkẹrù lọ́lọ́n sọ ẹni tí ó practice ìrun fún wa ní ẹ́ òun náà ni ànábì wa Muhammad lè táàkùtù ánì mọ́lẹ́sìkẹ̀kùn ànábì ní ájì ájì tí mo ṣe yìí lè táàkùtù ánì ẹ mú bí mo ṣe ṣe yẹn kẹ́yìn náà wá sí ibẹ̀ tí bá ti lọ́tán ọ̀rọ̀ ti dá wa lójú sí pé ìtọ́wọ́ wà ní àlùkọ́rá nílẹ̀ sí tó wà nínú súnnà òun náà lẹ̀sìn akẹrun agbáwẹ̀ alọ́hajj ayọ̀zàká asìsíkiri asìbádà asìlọ́run ànábìlọ́lọ́ ní ká máa wò ṣe gẹ́lẹ́ náà káwa náà ṣe ló fi nílà kọ́dí káàdà lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ní agbékalẹ̀ fún àpèjúwe lára rọ̀ṣúlù kìí sí lára wà fáà ọ̀rọ̀ mọ̀ kílẹ̀ ọ̀rọ̀ ṣe tẹ́bà ti lọ lára ẹni tá rán ànábì rọ̀ṣúlù tí a máa ṣe torí àwọn tá à ń ṣe súnà àgbà pé ìbáàdà là ń ṣe gbogbo súnà tá à ń ṣe yẹ ìbáàdà ni àwọn súnfí àwọn náà àwọn náà gbà pé ìbáàdà làwọn ṣe kí ni ìlà wọn ṣe nígbà míì ìjọsìn kan pàwọ́ àpapọ̀ bí àwọn Ramadan àbí bí ájì lílọ ọwọ́ àánú koran ọwọ́ àánú àdínsì lọ́jẹ́ káwà méjì ká sí kí ni pọ́pàdé ibi táwà wọ́n ti wá láàlọ́ mọ́ àdárapọ̀ mọ́ àbá wọn ṣe àjọyìn wọn a jẹ́ pé àwọn ọ̀rẹ́ rí fún nínú alukoran àti àdínsì wọ́n bá wá rí báyìí àwọn apá àwọn náà sákèsí kándàkùn orí ọjọ́ lọ káwọn náà wípé ti padà sínú alukoran àti àdínsì lórí gbogbo ìjọsìn wọn káwọn bá ti ṣẹ́fẹ̀fẹ̀ torí pé olùlẹ̀ ìbáadà ti ṣàrẹ̀tọ̀ májèmú méjì ló wà fún ìbáadà ọlọ́run ló sì sọ méjèèjì kí fáwọn àfáà ló gbé kalẹ̀ ọlọ́run ló sọ àwọn àfáà kan sàlàyé fún wa ni al-ikhlasu wal mutaba'a al-ikhlasu òun náà ní ẹ̀sìn náà ká sì jẹ́ kó ní ìbáṣe ká ṣe lọ́nà tí ànábì gbà ṣe é ká ṣe tá ànábì ṣe ká tó wá ṣe lọ́nà tí ọgbà ṣe ọyọ̀tọ̀ ṣe láwọn o ànábì ṣe láàyè ayé láàbí ṣúfì náà ṣe láàyè ayé láà yóò wà ní kílẹ̀ táwọn kọ̀ dé mú pé káwọn máa ń dèkú ṣe láàyè torí ànábì ni wọ́n ní kó practice bá lè ṣe gbogbo ẹ̀sìn òun lóòrùn kúkú tó fẹ́rí kalẹ̀ àwọn àfẹ́ ṣe náà ẹnigbà tẹ́yìn wọ́n ń ṣe síkìrì tẹ́ wá ti aṣọ ìdí ànábì ti aṣọ ìdí ànábì ṣe lápapọ̀ àwọn ànábì ò ṣe mélòó tó àní ẹyà ẹ̀kú mẹ́ ni tá ànábì gbà ṣe abẹ̀rẹ̀ kan wá takú pé ìlú wá o nínú mọ́ṣáláṣí kẹ̀ láì wọ́n ní ṣe hayun dáhàyùn ya hayu ya kọ̀yùn làwọn pé ya hayu ya kọ̀yùn ya hayu ya kọ̀yùn dàbí ọ̀dá ọ̀dá ni ìlú tí wọ́n lù sí ní ọ̀sẹ̀ kí ní òní ọ̀dá làwọn òfin bá wọn ṣe ẹ̀rí pé àwọn ń fà wọ́n pé kẹ́dàkùn kí wọ́n sẹ̀sìn bá nígbèsè gbé kalẹ̀ àwọn wọ́n rí àwọn sọ́ta ètò èyí lọ̀ta wa ẹgbẹ̀jọ́ mọ́ sọ pé a lè ń kúnlẹ̀ kọ̀mọ̀pọ̀ àjọ la fẹ́ gbà wọn lọ́wọ́ ìyà àti lọ́wọ́ òfò àti lọ́wọ́ wàhálà ṣẹ́ẹ̀ṣì ní kéèyàn ṣe bí ní àkọ́kọ́ rẹ̀ pẹ́pẹ́ wọ́n ní kílọ̀ tó sọ́nà kọ̀lílù sọ́nà ẹrù ní kẹfìrì lè bèèrè ha kéèyàn ṣe súnà níwọ̀nba náà ni ọwọ́ ajẹ́ súnà ọba wọ́n ní ọ̀rọ̀ yẹn ní kẹrìmọ̀ mú dání o àwọn tó wá sí lọ́nà tí ànábì gbà ṣe é ànábì sọ́nà àdúrà fókù àbí ẹ àbáyé bẹ́ẹ̀ sàdúrà fókù ànábì sí ààrẹ ànábì ní ká sàdúrà fókù ọkọ̀ rọ̀bẹ̀rẹ̀ hàmù hàmù hàn kàmá rọ̀bẹ̀ yà ní sọ́kì yọ rọ̀bẹ̀ kìfìlì lè wọlé wálé dẹ́ kájà àdúrà fókù wà nù sẹ̀ríà àmọ́ ìjà ànábì jòkó ọjọ́ mẹ́ta fún ànábì jòkó ọjọ́ méje fún ànábì jòkó ọjọ́ mẹ́jọ wọn ànábì jòkó Eh, Hamza kú Hamza eh, anábí òjòkó ọjọ́ mẹ́ta anábí òjòkó ọjọ́ mẹ́jọ ó mú kùlùsí kò kú rùkọ́yà kú nínú àwọn ọmọ rẹ̀ obìnrin anábí òṣèjọ́ mẹ́ta òṣèjọ́ méje òṣèjọ́ mẹ́jọ láwọn ẹ máa ṣàdúrà ẹ̀yẹ ọjọ́ mẹ́ta àti ọjọ́ méje kú ẹni kálukú ráyè fún mi ṣé ẹni bí táà tó ń kọlu wa bá ìjọba ṣé wá rí àlẹ́ ìbáàdà yìí táà ní ó ní mẹ́jẹ̀mú méjì alákọ̀ọ́kọ́ òun náà ní ìfìlàsì ibẹ̀ lọ́lọ́run ti sọ ọlọ́run sọ nínú sọ́rọ̀tù Zumar ayẹlẹ kẹta ọlọ́run ọba ní ala lillahi dinul khalis ad-dinul khalisu ala lillah ala ad-dinul khalisu lillah ọlọ́run lè gbọ́ lillah ad-dinul khalis àbọ̀ ìṣẹ́ torí kan mọ́ ẹ̀hẹ̀ súnà yẹn bó ṣe dá tó ọlọ́run nígbà nítorí pé àníyàn rẹ̀ ṣe kí ní kódà abala ẹlẹ́ẹ̀kejì òun lẹ́yìn tó láti ẹ̀tọ́ dá ọlọ́run ti ọlọ́run ọlọ́run dárúkọ ọlọ́run ọwọ́ nílò ọlẹ́ ẹjọ́ ọjímọ̀ lọ́wọ́ àwọn tó ń pè láìlà ìlàlà láìlà ìlàlà lórí ìbálẹ̀ ìlú dárapọ̀ mọ́ nílò ọlẹ́jọ́ ọjímọ̀ àwọn àmọ́lọ́mọ́lọ́mọ́lọ́ àwọn tó wọ́n ní a ló ń gbàdé ọlọ́wà ètò ìlànà ń àwọn tó bá yẹ ndị ní kí ọmọ wa pé wọ́n náà wọ́n náà ọmọ ní ọmọ ní ọmọ ti tẹ́ ti aṣọ yẹ torí ní ẹ̀bá ànábì ṣe ṣe é kún un. kí ni wàá ní ẹ̀rí ẹni bá ṣe bá ànábì ṣe àbóṣe lọ́dọ̀ tá ànábì ọgbà ṣe ànábì ti sàlàyé òkú tó lọ ànábì ní mọ́ni àmìlà àmàlàn ó wà ní àdíṣà náwáwí alàrùbáwò na náwáwí yá gbogbo aláàkà ànábì ní mọ́ni àmìlà àmàlà ẹni tó bá ń ṣiṣẹ́ kan nínú iṣẹ́ ìjọsìn lẹ́sà àlẹ́ àlébì ní ṣe ìfàṣẹ mi lórí ẹ̀gbẹ́ ẹ̀ṣẹ́ báyìí tẹ́lẹ̀bì lọ́wọ́ sọ fún káṣẹ́ bá ń ṣe ṣe èmi lọ́wọ́ bímọ àlébì ní ṣe ìwọ́n ti ṣe àṣẹ mi lórí tí wọ́n ń ṣe yẹn nípa ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ àlébì ní fọwọ́ ọlọ́dún bó ṣe wù kí nǹkan náà pọ̀ tó kó ti pẹ́ tó ẹ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ bọ́lá ọ̀bá ti wá gbà wà láàrin àlúwà láòdé àwọn sọ fún ní súnlẹ̀ pé kọ́mọ̀ ṣe kárí ni àbí kí súnlẹ̀ rẹ̀ kọ́mọ̀ bàjẹ́ àwọn sọ fún oníṣúfí pé kó ṣe kí ni kó ṣe ìjọsìn ìbáàdà bí ṣe ṣe kó sì wá ṣe ń torí ọlọ́run kí ìbáàdà rẹ̀ kọ́mọ́ bá bàjẹ́ kéèkì ní iye bá ìjọba ọ̀rọ̀ tàfẹ́ wúbù ọ̀dàrú wọ́n bí wa sínú ẹni ẹ̀gbọ́n bàbá kí wọ́n bí yẹn sínú tàfẹ́ wúbù wọ́n bí àwa sínú ẹ̀ amata rẹ̀ a sì máa nú rẹ̀ táàbà wá ń tún tó wà nulẹ̀ fáwọn oníṣúfí fẹ́yìn tẹ́lẹ̀ yóò ṣe zúzú rí ẹ̀yọ́ wọ́n ní ha àwọn tó ṣe zúzú àwọn ọmọ ìpín tó ń sọ yẹ́bọ́ sórí yẹn ló ṣe jẹ́ pé ìdókó wa tẹ̀ ní ẹ̀yọ́ màyá mi ìjọ jẹ́ mú ìdánilẹ́kọ̀ọ́ ìrò náà ni pé àlèfítìlẹ̀ tó kọ́ àyùmá wàhálà ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn tí wọ́n láwọn ń ṣe súnnà wọ́n láwọn ń ṣe súnnà àwọn yẹn wọ́n wá fẹ́ pàdé papọ̀ pẹ̀lú àwọn oníṣúfí wọ́n wá fẹ́ máa gbógun ti àwọn tí wọ́n ń ṣe súnnà lóòótọ́ súnnà lọ́la wọn ṣe àbí kọ́lá wọn lẹ́rọ gbọ́sọ̀ kò tó lọ balẹ̀ oníjàmá súnnà làwọn wọ́n lọ lè wọlé tọ àwọn súnfí wọ́n lọ lè sọ fún wọn yí pé fẹ́ràn wọ́n ọ̀dá daka ma o ẹ̀yí gẹ́gẹ́ ní ojú ọ̀nà nígbà wọ́n sọ mú wọ́n pé sẹ́ni gbogbo gbogbo tì yí wọ́n sẹ́ni o gbogbo wọ́n àti tí wọ́n bá ti ṣe pátá gbogbo ẹ̀ ni wọ́n ń sanwó fún wọn iṣẹ́ owó ni wọ́n ń owó ẹmọ́jì wọ́n bá ojú ọ̀nà yíjẹ́ ẹmọ́ bá ti <laughs> nígbà lẹ́tọ̀ tí ń bọ̀ ní oṣù yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àsúnnátú wàtàsọ́wò ìláyànjú káwọn tí wọ́n jẹ́ láì mọ̀ kan kẹ́lẹ̀ bá mọ̀ pé súnnà lójú ọ̀nà súnfí kò kìí ṣojú ọ̀nà kí àwọn olóṣèlú tí wọ́n lọ́sọ̀ṣèlú àwọn àlè ikhwanul muslimun wọ́n àmúfáàlùhùn àtàwọn tọ́jọ wọn tí wọ́n fẹ́ ṣòṣèlú wọ́n fẹ́ gbàjọba ayé èyí tó fẹ́ gbà tó rí gbà sábà pé a máa gbogbo ogun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹni wọ́n fẹ́ gbàjọba Mákà àti Mẹdínà àwọn àlèkùwádùn àlè mùsùlùmù wọ́n yẹn ti ṣẹ́tọ̀ lábẹ́lẹ̀ àwọn táwọn sọ Libya ẹ̀sìn tó gúnlẹ̀ ní Súríà ẹ má tún dá ogun Mọ́kà àti Mẹ̀dínà lẹ̀ ibẹ̀ ní gbogbo wá ti ń sin lọ́hùn wọ́n ní rọ́wọ́ wọn làwọn fẹ́ gbàjọba yẹn àwọn àfáà tí wọ́n ń sọ fún wọn yí pé ẹ gbàjọba kọ́kàn ẹ máa tẹ àwọn tó wà ń bẹ̀ sákèésí kẹ́ẹ̀sì máa ṣàdúrà fún wọn ìjọba Mọ́kà wọ́n lo ṣẹ̀ríà àbí ṣé gbogbo tíjọba ṣe lọ́dá àfẹ́jọ́jọ́ bá parọ́ kìí ṣe gbogbo ohun tí ìjọba ń ṣe lọ́dà kìí ṣe gbogbo ohun tí ìdìfidọ̀ ń ṣe nílùú Mákà àti ló ṣe kí ni ìlọ́dà àmọ́ orísun ìsìláàmù nìyẹn tógun bá ti ṣẹlẹ̀ ń bẹ̀ ogun ti ṣẹlẹ̀ káàkiri gbogbo ilé ayé gbogbo àwọn ọ̀tá ìsìláàmù tí wọ́n ń bẹ káàkiri láwọn òyìnbó àtàwọn ẹlòmíì náà wọ́n ní opportunity láti wọ̀lú náà láti lọ lè jagun Eh, láti padà islam gẹ́gẹ́ bí tí mẹ́lẹ́mì wọn tẹ́lẹ̀ tákàn wẹ́ nìkan tó dìde táwọn tẹ̀lé làwọn àfáà súnnà òlàbá àwọn ti máa ibi wọn bọ̀rọ̀ lọ àwọn wá ń dá wọn lọ́wọ́ kọ́ ìdáwọn lọ́wọ́ kọ́ yẹn wá di wàhálà fún wọn pé háwà ẹ̀jẹ̀ adébíà lọ ọ̀dà súnnà táà máa yín sóhun ọ̀yẹ́ a sì ní bá yín fi mọ́ àwọn àmọ́ sọ fún yín pé yín tẹ́ ìṣe ìṣe súnnà kọ́lá ìlú ọ̀rọ̀ dé àjọ wa ta àwọn pẹ̀lú àwọn ṣíà àwọn ìlọ́wọ́ pẹ̀lú àwọn ṣíà àti àwọn zúzí àti tàbílígì àti gbogbo àwọn ìran tí wọ́n dájọ́ lẹ̀ nínú Islam gbogbo apáta àjọ wa kó tì yí kálíbà padà súnnà bọ́lọ̀ bá nígbà yìí jẹ̀má ń pé ọ̀rẹ́ ká sùn mọ́ jẹ̀má àlẹ́rìn ìkan olówólòwò ní súnà lòun ṣe ọwọ́ alọ́lẹ̀ bá àbá àti jàníyà nínú ilé ní wọ́n ń sọ lówó yí pé èyí lè wà lójú ọ̀nà o súnà ni súnfí súnfí ni súnà èyí náà sàgbọ́ àbẹ́yìn ògbọ́ ẹni tí ò bá gbọ́ kó lè gbọ́ torí àwọn àrọmọdọ́mọ wa tó ń bọ̀ káwọn bá dọ̀rọ̀ fún wọn tọ́lá àwọn kan ní táwọn náà sọ náà ní lọ́jọ́ àná àwọn ọmọ wọn wọ́n ò rí ìmọ́lẹ̀ súnà dárọ̀ yìí ọwọ́lá yóò ní ana sufi yóò ti ní ana salafi àkọọ́lẹ̀ tíra ní bí kẹ́yà máa sọ pé wáìtì àti blọ́ọ̀kì nǹkan náà ní méjèèjì àìlàtẹ́rì àìwọ mọ́tò mọ́tò méjì yẹ́rì mọ́tò kẹ́rẹ̀ yẹ́ máa ṣe kí ni lè yẹ́ máa wọ̀ tọ́wọ́ máa ṣe súnà ṣe súnà kó o lè dáwọ́ àrọ́mọdé àwọn àrọ́mọdé ọmọ rẹ̀ ọmọ pé súnà nìkan ní ojú ọ̀nà tọ́wọ́ bá ṣe súnà mọ́ sí sí ó ti dọ̀nà rú fún àwọn ọmọ rẹ̀ àtàwọn àrọ́mọdé ọmọ rẹ̀ nítorí pé dìdáàlì ṣàrí súnà àti súnfí méjèèjì ọkọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ni. àṣúnà èdè wọ́n pè ní súnà yọba yá mi tọ́bá ti ma definition súnà ọwọ́ mọ̀ pé súnà àti súnfì olè ṣe kí ni kò lè papọ̀ láíláí àṣúnà ìdáǹgbẹ̀ ní súnnà ìyàhádì yùnàbí Muhammadu sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà tánàbí láàlẹ̀ fún wa tí ó sún ní dín lẹ́yà àwọn ìpìlẹ̀ sí wa wà máa kánà àlẹ́yìn mi nàlẹ̀ ilmi àwọn ìmọ̀tọ́lọ̀ fi mọ́ ànábì tánàbí sàlàyé fún wa wà láàmàlì àti bá wọ́n máa ń ṣàrá ọrú ọwọ́ akọ́rọ̀rù bóyá ànábì ní ẹṣẹ́ ni o ànábì kan ṣe ànábì ọ̀sọ́ pé tó ṣe ọ̀dá ànábì sì tàkìrí rí akọ́rọ̀ nígbà ànábì ọba ti kọ̀ pé kí ní ọ̀dá tó sì ṣe lójú ẹ̀ súndà alukur'an ẹ̀yọ́ máa mi wọ́n bá yá lóhun súndà kùránì àtàlàyé ẹ̀ kí àlàyé ẹ̀ jẹ́ mọ́ fún mọ̀lẹ́dá ni tàràkà

Ọ olúwa kan wọ́n jáde kírun káyọ̀ mọ́ jáde kírun jàmá ọkùnrin tó wà nulẹ̀ tó lè sùkàn tí ò kírun jàmá kò kírun jímà nínú ayé àwọn olówà nínú kó tó di pé wọ́n gbé dìde ní òjíṣẹ́ nígbà wàá sọ̀rọ̀ kó tó di pé wọ́n gbé dìde ní òjíṣẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ gbà nígbà débi wọ́n bẹ̀rẹ̀ ṣe ìwọ́n pọ́pọ́ débi tó lọ bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní tí yóò sí sọ ọ̀tọ̀ tí wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ wọ́n lọ ẹ̀rí lọ́rùn láti fi iṣu tí tí wọ́n mọ̀ sí ni ètò wọn fẹ́ sọ àtìrórí wọn wọ́n mọ̀ tàbí sàkàbí kitabillah ẹ̀yọ́ máa yá mi gbogbo ẹni tó bá di Al-Qur'ani mú wà sunnata nàbí yìí tó sì di súnà nàbí mú tọ́lẹ̀ láì méjèèjì òun ní tẹ́sí gbọ̀ngàn kan mímá wọ́wọ́ mi ní àlù súnnati allati tarakaha annabi muhammadun sallallahu alaihi wasallam àwọn ni wọ́n pè ní àlù súnna wọ́n mú lẹ́sìn àlà súnnati rasul wà súnnati sahaba kí ni wọ́n pè ní aljamaa aljamaa náà ni àwọn sahaba àtàwọn tó wọn àlìjàmáà ọ̀nà àwọn sàhábà tí máa yẹ́ fẹ́rẹ̀ àbí tìjú súnnà wípé ẹ àálù súnnà ni mí ìtumọ̀ ní pé mo fẹ́ máa tẹ̀lé ìlànà ìjọsìn tànábì wọ́n ní jàmáà ọkọ̀ mo fẹ́ máa tẹ̀lé ìlànà àwọn ni wọ́n pẹ̀lú àsàlàfíyà ọjọ́ àwọn sàhábà sọ́ọ̀lẹ̀ àlìjàmáà àwọn náà ni àsàhábà oníkò sí ẹnìkankan tó sọ àwọn musulmi ní alùsùnà yípo kò sí lásìkò ànábì wa Muhammad ó ní ẹ̀hẹ̀ na náà wọ́n wà lásìkò ànábì àbí àwọn ìsìnàbẹ̀ tí wọ́n pẹ̀lú àwọn ma sọ fún ọ yípo ẹ̀yẹ sùfìyú ní ń bọ̀ ẹjẹ́ dáwọn ọmọ àjìlò lóòrùn tó bá dé pé fún fún ní bá ń sọ̀rọ̀ yìí kò ní tawala àmẹ́ni tó ń pẹ́ pàṣẹ mọ́ra pé súnà làwọn ń ṣe ìdísúnà wọ́n ti ń jẹ ìdísúnà wọ́n ti ń mu gbogbo rà lọ́wọ́ tí wọ́n ní lágbàáyé ìdísúnà wọ́n ti rí kọ́ wọ́n ní súnà àti súnà ó ní kankan náà àbọ̀rọ̀ bá dàrú mọ́ lọ́wọ́ kò lè dàrú mọ́ lọ́wọ́ Ànábì sọ̀rọ̀ kan kó tó lọ Ànábì ní wọ́n tẹ̀ tẹ̀ fún tẹ́lẹ̀ kó Àlẹ́bí ní àlúmọ̀ yóò padà pín o, aláṣẹ aláṣẹ wọ́n ṣe bọ̀rẹ́ ìnà síríkọ́, wọ́n fi sí 73, kúlù hàfi náàrì, àlẹ́bí ní gbogbo wọn ni wọ́n tọ́ náwó, ẹnijọ́ wọn lẹ́gbẹ̀rẹ̀ àtẹnijọ́ tọ́ náwó kó tó wà lìjánà, ìlà wáhìdà, àlẹ́bí láwọn kan ni wọ́n ní tọ́ náwó. Àlẹ́bí ní kí ilẹ̀ mọ́ ni yíya yà Rasulullah wọ́n wá sọ́wọ́ ànábì pé àwọn àwo ànábì ní mọ̀nká ní àádá méjìlì máa àádá àléhí wá aṣọ́hábì gbogbo àwọn tọ́bọ̀ wà lérí bíbí ànábì ṣe wà lérí ẹ̀sìn báyìí gbogbo àwọn tọ́bọ̀ wà lérí tí mo wà lérí ẹ̀ nínú gbàgbọ́ nínú iṣẹ́ nínú ìwà wọ́n aṣọ́hábì àtàwọn tọ́bọ̀ wà lérí ìtàwọn sàábà mi wà ní orí ẹ̀ ìtàwọn sàábà wà lérí ẹ̀ tí bá ní على سنة نمي مفر عميت صدر النبي أبي إيه واني ولجماعة مفر عميت صدر وصحابة فأنتا نبي صلى الله عليه وسلم إذا وصحابة ما نشأي عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي ojú ọ̀nà àwọn sàábà ẹ̀mọ́ tẹ̀lé tó àwọn sàábà ò ní yapa ojú ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam ojú ọ̀nà sàábà náà ni ojú ọ̀nà ànábì ojú ọ̀nà ànábì náà ni ojú ọ̀nà ọlọ́run ẹ̀yọ́ màyá mi ṣé ẹni fi tàbí fàáyọ́ sí torí wọ́n ní kí ló dé tó ń pèrè lálù súnà ọjọ́ pé tìjàníyà kò sí lọ́dún kọ̀ọ̀nẹ́bì kọ̀dìníyà kò sí lọ́dún kọ̀ọ̀nẹ́bì amadiya kò sí lọ́dún kọ̀ọ̀nẹ́bì sàmùsíyà òsì àti kọ̀mọ̀níyà ẹgbẹ́dá alùsùnà àti ẹ̀yìn náà kò sí lásìkò ànábì ọwọ́ àbí òsí wọ́n kàdí ìsì jáde ni àwọn ọ̀làdí ìsì wọ́n kàdí ìsì jáde ẹni bá ti wà ní ojú ọ̀nà ànábì àti ojú ọ̀nà àwọn jamaà òun lápé àmàpé ní alùsùnà tí wọ́n lè jamaà ẹ máa yá mi kẹ́límà alùsùnà wọ́n lè jamaà rí súnfí mà àwọn tó ń ṣe ọkọ̀ pronounce jáde fún wa wọ́n sọ lẹ́nu báyìí ọkọ̀ pronounce lẹ́nu òun náà ni abúlábùrù abbas aláàmù sahaba kullihim kò sẹ́nìkan tó nímọ̀ tó abúlábùrù abbas kò sẹ́nìkan tó nímọ̀ tó abúlábùrù abbas gbogbo àwọn sahaba tíbùrù umma alábi ṣe dùn àwọn aláwọ̀ faqihu fi dini wa allimuhu at-ta'wil ọlọ́run bá wọn fún lágbóyé wọ́n bá fún ní ìtumọ̀ tó gbà lérò nínú al-Qur'an lórí àyà kọ̀ọ̀kan abdullahi abbas alamul umma alamul umma abubakar gbà pé onímọ̀ dòun lọ umar gbà pé onímọ̀ dòun lọ osman gbà pé onímọ̀ dòun lọ ali gbà pé onímọ̀ dòun lọ òun lọ́wọ́ sọ̀rọ̀ jáde àwọn náà sì ń kọ́ tẹ̀ wọ́n ní abdullahi abbas wọ́n ní sàábà kan wọ́n ní kíní abdullahi abbas ní sàábà kan abdullahi abbas ọjọ́ aláwọ̀ àdìhùn nígbàtí wọ́n ká ayá yàwó máa tẹ́búyá dò ojú ohun níjọ́ tí ojú àwọn èèyàn tó máa funfun wọ́n tẹ́síwájú ojú ohun tójú àwọn èèyàn sì máa dúdú jọ́nà ìyá ni yọ́mọ̀ kìyàmà àbá àbúlẹ̀bẹ̀rẹ̀ bá ṣe ní ìjọ́ alìkìyàmà ni yẹn ìyínà tẹ́búyá dò ojú ohun alìsúnnàtì wal jama'a ẹ̀rí bẹ̀rẹ̀ pẹ̀lú alọ́sọ̀wọ́ ọ̀rọ̀ tó ń sọ yẹ àwọn ṣúfí àwọn alùfídíà àwọn ni wọ́n máa ń sọ tí wọ́n náà bá ti wọ́n sọ àdẹ́gbò wọ́n náà ti dára wọn wọ́n tó ṣọ́bà nìkan omi fọwọ́ mílò àbábùlábùlá bá sì ní ọjọ́ tí ojú àwọn sọ́mọ̀ pé ojú nìkan lọ́lọ́ ọlọ́run ní ojú ojú àwọn kan yóò dúdú ojú àwọn kan yóò funfun ìmọ́lẹ̀ ó wà ń bẹ̀ tààlà náàbì ní kọ́lọ̀ ń fi ìtumọ̀ ayà kùránì mà tàlóńtàn Abdullah ibn Abbas radiyallahu anhuma òun lọ wá tu ó ní yawma ó ní hina tabyaddu wujuhu ahli sunnati wal jama'a níjọ́ yìí gbogbo àwọn tí wọ́n di súnnà náàbì mú tí ó sì di ojú ọ̀nà àwọn sàábà mú ojú wọn funfun fún mọ́lẹ̀ ọlọ́run oni ní wọ́n tẹ̀síwọ́dù ojú ahlil bid'a níjọ́ náà gbogbo ojú àwọn ahlil bid'a àwọn tí wọ́n ń ṣe míì tọ́wọ́ tẹ̀sí tá lẹ́nu gbé kalẹ̀ ojú tí wọ́n dúdú ojú wọ́n kòrò wọ́n mọ̀ rí kíyà ọlọ́run kí wá ní ọ̀rọ̀ tí ibra bá ṣe sọ yẹn kò ní túmọ̀ lọ́dọ̀ òun ó sì ń pèrè ní alùsùnà ìtọ́fà tí nìfàkùn fi ṣẹlẹ̀ gbogbo ẹni padà sàlàyé nígbà yọrọ mi insha Allah ta'ala nífàkù lọ́sẹ̀lẹ̀ ẹ̀yọ́ máa yá mi àtàṣọ́wù tó adìmọ̀tí máa àbí tàṣọ́wù gbogbo máa fóòdù mílẹ̀ sùn ẹnu ẹnu tí náà kò nígbà sí ẹnu wọn bàbá wúfù wọ́n mú jáde látara aṣọ tí àwọn aráyé sá tí wọ́n máa ń wọ̀ aṣọ tí àwọn aráyé sá máa ń tẹ́kí ni tí wọ́n máa ń wọ̀ àwọn ṣúrùkì dì sí fáwọn aráyé sá ó délé wọn ọba èsì tó tutù ọ̀dà pop ọ̀dà gbélé àtẹ̀yàjíwájú

mílẹ̀ sọ́fà àwọn ọmọ lápàdà tẹ́lú kí yà ní pẹ́sìkẹ́tò nọ́ọ̀sì wípé súnfí torí pé àsọ́fà kẹ́mi wa kó lè má tábà dárúkọ ọlọ́run la ilaha illallah aláàlá hamza kakọ aláyásó ẹ̀mí wọ́n mọ̀ ṣe kí ni ẹ̀mí wọ́n mọ̀ má wọ́n níbi táwọn ti mú táwọn nù wọ́n ní àwọn fẹ́ kẹ́mi gbogbo ayé ọmọ làwọn fi dá súnfí lẹ̀ ẹ̀dá kún kẹ́mi ọmọ mi lẹ̀ wọ́n ní orí pẹ̀lú àwọn wọ́n dájọ́ ọlẹ̀ lẹ́yìn ìjọta ní wọ́n fi kalẹ̀ fún wa wọ́n wọ́n pẹ̀lú àwọn ní alùsọ̀fà àwọn kan wọ́n ní ìwìlẹ̀ alùsọ̀fà wọ́n ní wọ́n mú sí jáde láti ọ̀dọ̀ àwọn tálíkà tí wọ́n rí lé tí wọ́n fẹ́ gbà nígbà wọ́n àwọn tó wá lọ mọ́sálásí wọ́n ń sùn bẹ́ẹ̀ alẹ́bẹ̀ a fún wọn ní oúnjẹ tó bá jẹ kù nínú ilé wọ́n máa ń tọ́jú wọn ànábì àwọn fún wọn lóúnjẹ máa fún wọn nígbà ká àwọn ìyẹn ìbáàdà ni wọ́n máa ń ṣe ní gbogbo ìgbà tí ẹwà ti wá nípa ànábì kírun tó wọ́jọ́ kọjá ànábì ee ànábì ọmọ kọ́ wọn ní kéwú ara wọn ni Abu Huraira Abu Huraira náà padà jọyìn wọn wọ́n ń gbàmà ẹni tí ń gbàmà yẹ jẹ̀mọ́ wọ́n ń ṣe àbẹ̀ òṣìṣẹ́ wọ́n ń ṣe náà wọn ọ̀kan sí ayé ni wọ́n ń ṣe ọ̀run bẹ̀ táwọn tó lọ jàbá dé àwọn ìran wọn sọ fún pé ànábì sọ báyìí ànábì sọ báyìí ànábì sọ báyìí wọ́n ní àwọn gangan ní àwòkọ́ṣe àwọn àálùsúfà àwọn àṣẹ́kùbà àálùsúfà làwọn làwọn súnfí tọ́ ọlọ́kọ́mọ́ta ìṣàánú wa àwọn kan àwọn fi tí wọ́n ti sí yantasibuna ila àálù sọ́fì àwọn fi sọ́lá wọ́n ní táwọn fi jẹ́ súnfí ni pé àwọn làwọn kọ́kọ́ máa ń dé sáfù wájú àwọn làwọn kọ́kọ́ máa ń dé sáfù wájú tẹ́ máa ń kírun ládùúgbò bàbá sì ní ká máa kéré lọ́gbọ́n dáadáa lóòrùn lọ́wọ́ aláwọ̀ bàbá ń bẹ lókè wọ́n lálejò ẹ̀mẹ́sàrá yí máa tọ́jọ́ tó lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn bá nílò tọ́ àlùmọ̀dà hálẹ̀tò lè wúlò wọn ọ̀tá ọ̀kára bẹ̀sì má ní báṣọ́lá ni ó kìí ṣe ní Madina sí Maka o làwọn kan wá kóra wọn jẹ pé à ah, ẹjẹ́ àwọn ọmọ jẹ́ mùtà abidun ẹlẹ́sìn wọ́n wá wà nínú ilé wọn ò ní jáde sáwọn èèyàn but àwọn èèyàn máa ń lọ lè kírun lásìkò tiwọn àwọn bíi Junaid àti àtàwọn kọ̀ọ̀kan táwọn àlùfáà dárúkọ àwọn èèyàn bẹ̀rẹ̀ tàṣọ́rù tiwọn wọ́n sọ̀rọ̀ wọn ní oyè sofiyun

káwọn ṣe káwọn jẹ ṣẹ́rí àṣejù yẹn wà fáwọn alákọ̀ọ́kọ́ yẹn ìgbà táwọn ẹni kejì dé àlèmọ́rìmọ́lá tó táníyà mọ́rìmọ́lá tó tàtọ́rọ̀ àwọn ìyẹn ṣètọ́n ti mọ́bi lọ́wọ́ di àtọ̀rẹ́kọ́sí ìdùnnà ìdíyà ojú ọ̀nà bàbá junaid ojú ọ̀nà tàbí ọlọ́run ní kẹ́mọ̀ tẹ̀lé ojú ọ̀nà nẹ́bì nígbà nẹ́bì lọ́tẹ́ ni àyè gbàṣẹ tán o àbá àbùlù kọ́dìrẹ̀ jùlá ní àbá ìsúnlẹ̀ ni kọ̀mọ̀ sí bàndìrì tí wọ́n lù kọ̀mọ̀ sí aṣọ wọn kí ẹ̀sẹ̀ fi ń kọrùn yẹn o bí wọ́n sẹ́fẹ̀ lókè àbá àbùlù kọ́dìrẹ̀ jùlá ní ọmọ sí o ẹlẹ́lẹ́kà tán sẹ́kà àbùlù kọ́dìrẹ̀ jùlá ní èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfà òun náà ni pé àfà ìsúnlẹ̀ nígbà ọlọ́tán ó sì jẹ́ nìkan tí wọ́n ń ṣe ìbádà làwọn bá hun ìbádà mi wọ́n hun tá nígbà fún ọkọ̀ bàbá sọ pé kọ́ máa jẹ́ àtọ̀rẹ́kọ́ tí wọ́n kọ́ ọ̀dẹ̀rí ìyá ẹni kó mú tẹ́lá wá ibi iṣẹ́ ọ̀bẹ̀ kọ́lì tí máa ń fò sókè ayò dáàmú aláàdáwí ẹni kó lè mú tẹ́lá yẹn wá kò lè rí mú wá torí pé bàbá yọ̀ ọ̀mọ̀ sí òun ti lọ dáńtọ́ dáńtọ́ wọn dálẹ̀ mọ́lá yẹn tó tàtàrùkù yìí òun ni ṣètò wọn fẹ́ dáadáa kálukú tí ń tẹ̀lé afa kọ̀ọ̀kan ní Basra ní Iraki yìí ẹ̀hẹ́ ó tún wá ràn lọ àwọn ìlú mi náà ipe àwọn ọmọdé bẹ̀rẹ̀ tàṣáwùfù lọ́dọ̀ wa èyí náà bẹ̀rẹ̀ tàṣáwùfù wa kálukú wọn fi orúkọ àfa àwọn wọn fi ń sọ ojú ọ̀nà wọn tí wọ́n ń tọ̀ àwọn tó ń tẹ̀lé Ahmad Tijani àwọn ní tàwọn tàwọn o ẹ̀yà àtọ̀ríkọ́tú àtìjàníyà àwọn tó ń àwọn tó ń tẹ̀lé àfá àwọn rùfáì àwọn sọ pé ẹ̀yà àtọ̀ríkọ́tú àrùfáìyà àwọn tí wọ́n tẹ̀lé àfá àbádáwí àwọn sọ pé àtọ̀ríkọ́tú àlìbàdáwíyà gbogbo àwọn ojú ọ̀nà yí pátá ó sì di pé ọbẹ̀ rẹ̀ nú ṣẹ́rẹ̀ mọ̀ pé nígbàtí ojú ọ̀nà bá ti pọ̀ rẹpẹtẹ tí kálukú ń dálẹ̀ yóò wá di pé ọ̀dọ̀ wa ni ẹ wá ẹ mọ́ lọ́dọ̀ wọn ọ̀dọ̀ wa dájọ́ ọ̀dọ̀ wọn lọ nítorí ní ìlà ìlàlẹ̀ àmá ní fàtìmí bá bí ìtìjá ní nítorí ní ìlà ìlàlẹ̀ àmá ní ẹni bá ti fẹ́ rí gbogbo tí ń fẹ́ láyà sí lọ́run fàtìmí bá bí ìtìjá ní kọ́mọ́lọ́dọ̀ àbùlùkọ́dí kọ́mọ́lọ́dọ̀ kọ́mọ̀ bọ̀ yàtà àṣọ̀bù náà bí máṣá ìkìhìn àṣetánì ráyè tọwọ́ bọ̀ wọ́n lára kálukú wá pàpẹ̀ mara ṣéwù rẹ̀ ṣéwù rẹ̀ àtọ́jú ọ̀nà tí ṣéwù rẹ̀ ṣe kíní tí ṣéwù rẹ̀ dálẹ̀ ẹ̀yọ́ màá yá mi bó ṣe jẹ pé àyè gba bídíà nìyẹn tàṣọ́wù bá di kíní ọba di bídíà sangelete kálukú wá lófin kọ̀ọ̀kan tó dé tó tu fọ́lọ́wọ̀n fi dè wá nínú ojú ọ̀nà wọn tọ́lọ́ gbọ́wọ́ Tìjàníyà wọ́n sọ fún yín pé ọ̀gbọ́rọ̀ tún gbọ́wọ́ Kọ̀dìdíyà o ọ̀gbọ́rọ̀ gbọ́wọ́ Ìsìlàsíyà o ọ̀gbọ́rọ̀ gbọ́wọ́ Bàdàwíyà o torí pé tí ọba tún gbọ́wọ́ mi lẹ́yìn owó tó ti gbà yìí ó dà gẹ́gẹ́ bí president ìlú kan èyí tí wọ́n wọ́n lọ́wọ́ lọ́dọ̀ ẹrú ìtumọ̀ ni pé ìwọ ń bí gan ojú ṣéhùn tí wọ́n lọ́lọ́hùn àbá yìí ṣe rí àbá mi rí èdè wọn bá sọ fún wa nù ìgbẹ́ mọ́lẹ̀ tó lọ́bọ̀ bí máa wo torí wọ́n sọ rẹ̀ wọ́n ṣe kí ni jama wọ́n dọ̀rẹ̀ wọ́n ni wọ́n kò nídìí kí wọ́n pín rẹpẹtẹ wọ́n yẹ kí gbogbo wọn ṣe ni wọ́n jẹ́ pé àsùnfíà gbogbo wọn pátápátá ojú ọ̀nà kan náà wọ́n mọ̀ ṣe kí ni ni wọ́n mọ̀ tọ̀ gbogbo wọn tí wọ́n ní àwọn àníwáwò lè ìbàdá àti mọ̀mùtádà àwọn ìran ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn míì àwọn ọmọ ń sáré ẹ̀rọ àwọn kan lérí YouTube láìpẹ́ yìí ni wọ́n sáré báyìí ń sáré báyìí títí tó fi sáré ọdíwájú ṣéwù lọ́wọ́ ẹ̀hẹ́ ìjọsìn tí wọ́n àwọn kan dákú rẹ̀ gbọ́dá sílẹ̀ hálàhálàhálàhálàhálà kalimatan taquluha gbogbo kẹ́lìmà kan tó bá ìsọ jáde sílé ayé ipé súnfì àti súnnà kankan náà méjèèjì ìmáwọn fẹ́ dọ̀rọ̀ rú wọ́n ní ẹ̀yà lè súnnà ẹ̀sì lásìkò ànábì àwọn alùsúnfì àwọn sùnfì àwọn lè sún lásìkò ànábì ẹni bá sọ ìgbà ẹni bá sọ tí ọlọ́run sọ táà lẹ́bí sọ lọ́dọ̀ àwọn súnfí àgbà wọlé lọ́dọ̀ àwọn súnfí kí ọlọ́run sọ kíwà lẹ́bí sọ tí wọ́n gbàgbọ́ ní fáàkù ni látara kí ni jama òṣèlú olóṣèlú ah, olóṣèlú àṣìyàṣì láàkídàtàlà olóṣèlú lákìídà àkídà gbogbo èèyàn tó wọ́n fẹ́ mú lórí tó fi ṣòṣèlú ẹ̀ lákìídà rẹ̀ wọ́n lọ́dọ̀ àwọn eléyìí àní ara wa ni yóò ara yìí ni wá o lọ́dọ̀ àwọn eléyìí ní ara yìí ni wá o àwọn tó jù lọ ti dá o ní káró o lábáyọ wọ́n lè bá wọn ṣe àti wọ́n pé ẹjá jọ dàápọ̀ ẹni wọ́n ti yà wọ́n kùnrin mọ́ bá tẹ̀ lónìí àwọn òṣìṣẹ́ ọba ti wá náà lọ ẹ̀yẹ́ mọ̀ yá mi lẹ́yìn ìgbà tí àwọn ní tàtọ́rùkù yìí dé àwọn kọ̀ọ̀kan wá gba islam nínú àwọn àwọn kọ̀ọ̀kan gba islam nínú àwọn nínú àwọn kìrìyó àwọn nasara àti yahudi àti majusi àwọn abọ́ná wọ́n gba islam lọ́dọ̀ àwọn alò tàtọ́rùkù yìí lọ́dọ̀ àwọn súnfí tàwí àwọn wá rí pé ah súnfí ọgbọ́ ọgbọ́ lè ó ṣe kí ni ó gbọ́lẹ̀ kẹ́yàn ọkọ̀ sùn náà ní kó sì ní sẹ́wùn sọ báyìí ìbàdàn tó mú mọ̀bù níjẹ̀ tó ń alàrúà alàláàm wípé sẹ́wùn sùn ó sì ní ọlọ́run sọ báyìí báwọn sẹ̀lẹ́ tó wọ́n lè ìjọba bẹ́ẹ̀ mọ̀ bíláàdì lè tó sìláàmù yẹn nígbà táwọn èèyàn gbà sìláàmù lọ́dọ̀ wọn àwọn gbé lórí ẹ̀wọ̀ bẹ̀ wípé àá ah, ọlọ́run kẹ́yàn ọ̀pọ̀ àwọn èèyàn náà ẹbí sún ni صفة غير مقيد عقائد الصوفية غير مقيدة بالكتاب والسنة ìrọ̀rí àti àdìọ́kàn súnfí wọ́n ò dé pẹ̀lú kòránì sọ ànábì sọ nígbà míì wọ́n mú kòránì nígbà míì wọ́n mú àdísì nígbà míì wọ́n ní mú méjèèjì wọ́n mú pé bàbá lọ́la àwọn àdìjà wáyé lè máa ní ayé àrásìmì àgbàtẹ́rà àwọn tìjà ní àníyẹ àgbàtẹ́rà àwọn ènìyàn wọn ní mi lójú alẹ́ àrásí mi ń sẹ́ òun ti jà ní ọsọ fóun pé ànábì yọ sóhun ànábì ní sàlátìlì fàájì ní káwọn ọmọ sí kí ni wọ́n mọ́ kà wọ́n sì lẹ́sùn ti parí ká ànábì odókú adépé ẹ̀ṣẹ̀ ọ̀parí mẹ́ni àbí ní sàlátìlì fàájì mẹ́gbà wọn adépé sì òun sí kí ni ẹ̀ṣẹ̀ ọ̀parí ni àdìyàwó máa kì ní ìlẹ̀kọ́ àwọn ni ẹ̀tọ́ òfin ni wọ́n kọ́ mẹ́yẹ pẹ̀lú àwọn ọmọ ọlọ́bùtàlà wínú yìí yóò mọ̀ ṣe wáṣẹ súnnà yóò sì mọ̀ bá wọn fún fi ṣe yóò mọ̀ lọ́dọ̀ wọn kò ní sọ fún wọn pé súnfí tí wọ́n ṣe ọ̀dá sọ́rọ̀ ń gọ ọ̀gbà pé súnfí ọ̀dá nígbà fi súnnà jẹun tó bá mọ̀ lọ́dọ̀ súnfí kò sí tó burúkọ lè kí súnfí lẹ̀ ọ́ sọ fún wọn bá ní tẹ́sí yẹn mọ́ṣe mọ́kọ̀dá ẹ̀wọ̀n náà wọ́n lè kí lédè yóò ní ẹ̀ ń ṣe bídíà kúlù bídíà tó dọ̀lá fìnnáàrì bàbá ni ah ọ̀dà mi ṣe mọ́ ọ ò ṣe yẹ ọ̀wá lè sọ fún pé ojú ọ̀nà lọ́wọ́ nígbà wọn sún fún ni wọ́n gbé ìsìláàmù wọlé Yorùbá ṣé ìsìláàmù náà làwọn ṣe nílé aṣẹ́dẹ́ yìí bí wọ́n sànù ọlọ́run ọba tọ́lọ́ ní káwọn bá ṣúlò tó wọlé sínú ìsìláàmù tó ń bá bọ̀ yẹn láwọn ṣe dáàfin pàdé ọlọ́run ìsìláàmù mẹ́bọ mọ́gùn ìsìláàmù mẹ́bọ mọ́sìláàmù tọ́mọ káyà ṣe tọ́mọ sígbẹ́rẹ́ tẹ́mọ kakáfì tẹ́mọ lufẹ́rẹ́ tẹ́rẹ́ àwọn aláwọ̀ tẹ́mọ̀ dé ṣẹ́sù bí tẹ́sì tẹ́sì máa ka yá hafizu sórí ìsìlámù tí àdẹ́bìnrin ká wá ṣe láyé ni ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àwọn sufi ẹ̀rì pé ìmọ̀ ń fara jọ iṣẹ́ àwọn kìrìsìtẹ́nì ibi táwọn èèyàn ti wọlé nìyẹn àwọn lè gba ẹ̀sìn lọ́dọ̀ wọn àwọn náà wá mú èyí táwọn náà dálẹ̀ tán àwọn náà ṣe kí ni wọ́n kò pàwọ́ fún wọn ẹ̀sẹ̀ àwọn ọmọdún sí abọ́ná yóò ṣe máa kàyà sí yóò máa kàyà sí yóò sì takándù kádù pupa àwọn tó ń bọ́ lẹ́nu wọ́n ń takándù náà bóyá ṣe àti kádù ṣe pàdé súnfí náà pẹ̀fẹ́ àwòsóbí ọdẹ pẹ̀lú hàn tún wọ́n fọ́n àtúnṣe láwọn lórí wọ́n lè rí mọ́sàrí òkú ẹbọ àti ṣúfì ló ń ṣe kíní ni wọ́n gbè bẹ́ẹ̀ ẹ̀sìn tó kílíà fẹ́bàrí ká máa pariwo ká máa pariwo àwọn olóò máa pariwo àwọn kiri yóò nígbà wọn náà bẹ̀rẹ̀ tí wọn tí wọ́n jẹ́ sùn ládùúgbò nínú ọ̀lẹ́jọ́ jímà aláha aláha aláha ọlọ́run wọlá tẹ́jì hárí bí sọ láti ọlọ́run ẹ má pariwo ọlọ́run ẹ má pariwo àwọn sì pariwo wọ́n sì ní ojú ọ̀nà àwọn àwọn gbé kalẹ̀ orí àlìkìtàbù àsúnà àbájẹ́ ọ̀dá kan mà ó ní ni ó wà lọ́dọ̀ tàwọn náà bóyá àtàjá ìlú bíi tasawuf bóyá ò ṣe súnfírí nánú tasawwafuna wátasawwafuna wátasawwafuna wọ́n bí àwa sínú ẹ̀ ni a sì dàgbà sínú ẹ̀ a sì fi ẹ̀ ń gbà àríkọ́kọ̀ kọ̀ọ̀lẹ́tì wọn ọlọ́mọdé agbada síbẹ̀ wọn ìrìnàbí ìrìnà àwọn òní padà sílẹ̀ àtẹ́takálù pẹ̀lú yàsímọ́ ọlágbára ọlọ́run sófí <laughs> àfáà ìbẹ́lẹ́kọ̀ wá rí mílíkì sàlàyé sófí fọ́ <laughs> ìṣìnà wọ́n gbẹ̀ bẹ́ẹ̀ ìṣìnà lè bá dà hajji nàbí muhammadu sẹ́ẹ̀kẹ́ lè pẹ́kẹ́ ìwọ̀n pẹ̀lú aláhà aláhà aláhà kí أنا أقول لك أنا وضع لذي عقيدة وكوكو الإيمان بالله عقيدة عقيدة صوتية عقيدة بأن لا إله إلا الله لا معبود بحق إلا الله أيام أيامي ثم نشأ بعض الجماعات الإسلامية يريدون الجمع بين التصوف والسنة هو كان àwọn wá ṣẹ̀ṣẹ̀ dé lẹ́yìn àwọn tí wọ́n gbé ṣúfí wọlé lẹ́yìn àwọn darapọ̀ mọ́ àwọn ẹlẹ́sìn mìta àwọn jàmá kan tó dé pé àwọn fẹ́ ṣe súnnà wọ́n sì wá rí díẹ̀díẹ̀ lára súnnà tí wọ́n sì ṣe àwọn wá rí pé kò sí tó burú mú díẹ̀ nínú súnnà ká díẹ̀ nínú tasawuf ká lọ mọ́ra wọn ká máa wá fi pèpè sójú ọ̀nà ọlọ́run tó náà máa kọ́ wa bá ṣe tẹ̀ lófin ọlọ́run tó náà máa kọ́ wa bá ṣe tẹ̀ lófin ọlọ́run súnfẹ́ máa kọ́ wa bá ṣe di wòlíì ọlọ́run. ẹgbẹ̀jọ́ máa ní ṣẹ̀ríyà tó kìíní kan àṣùfíyà tó kìíní kan ipe ojú ọ̀nà àwọn òun náà ni tàṣọ́wùfù yóò ní ana ana ana ana sunni fi ṣari'a wa ana wa ana sufi fi al-aqida adọ̀rọ̀rú àbí ọ̀dọ̀rọ̀rú jẹma wọ́n pọ̀ kárí rẹ̀ pẹ́tẹ́ wọ́n ti dalẹ̀ ọlọ́run síbẹ̀ wọ́n wà láwọn alúmi náà ara àwọn ilé ìlàwọn jẹma ikhwan muslimun làwọn ti dìde àkídàtú sùfíyà wọn fi pamọ́ wà nútúra àwọn jàmáà tàbílíìgì ibẹ̀ àwọn ẹ̀dùn dékìní wọ́n ti dìde kámúdíẹ̀ nínú súnnà kámúdíẹ̀ nínú kíní bídíà tàbílíìgì yóò sàlámà tán yóò mú òta yóò wọ́n fẹ́ ra ojú báyìí pẹ̀lú orúgbà àti ọ̀rẹ́ tọ́wọ́kọ́ lójú ó ní àṣírí tí àwọn ẹ̀dà fún wa ni ìwọ́n sọ oye ọwọ́ pé súnfì sọ́nà súnà ní kíni súnà lọ́nà nígbà tá ànábì lọ súnà lànàbì sílẹ̀ fún wa àtàwọn mẹ́nà tí wọ́n tó gbọ́ wọn ṣẹlẹ̀ àwọn jẹ́mọ́ méjì tá a dákọ̀ yẹ wọ́n tó wá nípa jùlọ àwọn lọ àwọn míì tún sọ̀rọ̀ àwọn lórúkọ míì tí gbogbo àná ti mà wọ́n kà sómi kúlẹ̀ mí wọ́n mú tàṣọ́ òhùn díẹ̀ wọ́n mú kí wọ́n mú súnà díẹ̀ ọ̀rọ̀ wọn yìí báláǹsì tẹ́wàá ti jòkó tì wọ́n wàláhì tàlá ọ̀rọ̀ wọn yìí báláǹsì yọ́mà wọlé yọ́mà jáde yọ́mà jáde yọ́mà wọlé. wọn náà ló ní ìyá kún wọn mọ́dé sáàtì umar ọ̀yìnà kúlá mọ́dé sáàtì bídà òkúlá bídà àti dọ́láàdà òkúlá dọ́láàdà tó fi náà àrùkú ṣe rọ́ sí i. gbogbo àdábẹ́ alẹ́ pátá ànú ni gbogbo ànú ìṣìlẹ̀ ni ìṣìlẹ̀ iná ọlọ́ni níwọ̀n wá parí wá sílọ́wọ́ ní ẹ̀yìn ìjọ bídí ayé o ọlọ́ọ̀ni jíjọ yóò tú o lẹ́yìn òṣìlú lónìí ẹ̀ máa ti lọ́nà ìtọ́sọ ń pìlẹ̀ àti ìtọ́sọ parí yẹn méjì ní ṣekiri ó ti takora wọn kò sí tó burú pé àwọn ìjọ bídí àwọn pè ọ́ pé kọ́ wá sí wá sí wọ́n bá pè mí lọ tí n bá sì débẹ̀ ìyẹn sọ fún wọn pé bídí àti wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe sáwọn pé <laughs> àwọn kí wọ́n ṣe wá sí àwọn náà wọ́n fún ní tọ́pìkì tí ò ní ṣe pẹ̀lú bídíà ọkọ àti ìyàwó àmọ̀sí dáadáa sáwọn òbí àwọn tó mọ́jú wọ́n ṣe bọ́ọ̀ ṣe ń gbógún bọ́ọ̀lù àwọn ṣe ń tó òjú wọn mọ̀ pé tí wọ́n ń ṣe ọ̀dá wípé àṣàlátù tẹ́ dálé yìí súnfí ló bí àwọn àgbààgbà súnfí àwọn ni wọ́n dá àṣàlátù lẹ́lẹ̀ yorùbá gbogbo àwọn atọ́jà mẹ́sẹ̀lá mẹ́sẹ̀lá mẹ́sẹ̀lá yẹn àwọn àgbààgbà súnfí ni wọ́n fi tiẹ̀ yìí wọ́n fi dá àṣàlátù lẹ̀ nígbà àwọn èèyàn tún kán sáwíyà sí sáwíyà ò mú bùdáadáa má àṣàlátù ṣe kí ni àṣàlátù dìde tó ti jẹ́ pé ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ oye àwọn àdúrà bídà náà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ṣe nígbà tí ẹjọ́ pọ̀ tọ́rọ̀ pọ̀ táriwó pọ̀ ni wọ́n fa àwọn àdúrà súnà kọ̀ọ̀kan ṣe kíni ni wọ́n fi ń bọ̀ àwọn gbọ́ láàárọ̀ ọjọ́ sọ́dẹ̀ pé àwọn tó fi káàlì máa ti la ìta àmàtí fi ń ṣáàrì máa kàlákà pé eh? yá títà kan sí ṣùgbọ́n àwọn mọ̀tẹ́lẹ̀ wọ́n wọ́n pé ẹja mú dmb ẹja mú dmb ọlọ́wọ́n bá aláàkọ́mọ́ta bá fi wọ́n mọ̀ náà wàtàwá náà o

dìsídìsí ní gbogbo ẹ̀kọ́ mẹ́rẹ̀ ànábì ìjọ ànábì kú àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ àwọn àǹbà lójẹ́ àwọn ọ̀sẹ́rẹ́ ní lọ́rẹ́ bẹ́ẹ̀ bá ti wọ́n wò pé àwọn fẹ́ kọ́ fẹ́ràn òun ò lè ṣe wáṣí òdodo ọmọ ṣe wáṣí fáwọn alòsúnà ìjọ tó bá pàdé wọn ìjọba pàdé alòbídíà wáṣí tiwọn tó bá wọn mú lóṣèkí ni lọ́mọ ṣe àwọn lórí wọn ọlọ́run torí tó ṣe ẹni fákùn nítorí kí ni jama nítorí ayé ẹ̀yọ́ yá mi ثم نشأ جماعات سياسية أرادت توحيد العقائد السلفية والصوفية سواء لتحقيق هدفه وهو الوصول إلى المنصب وفي الدعاء politics له eh, Islamic politics ìpé àwọn náà afẹ́ gbogbo àgbò wọ́n wá bẹ̀rẹ̀ lára pé ẹ̀kọ́kọ́ lọ lè participate ẹjá máa pariwo ẹjá participate ẹjá participate bí tọkọ́ túká kò wá túká èyí tẹ́ bí tọkọ́ túká kò wá túká ọdún kẹjọ sísìn òun lọ sọ ráìsì di forty thousand báyìí àwọn kan tá tí ó ti àbí bí tọkọ́ túká kò wá túká náà nù ṣíṣọ́ tí wọ́n bí àwọn àfáàní ẹ àbí káwọn máa bá wọn olórí sọ̀rọ̀ ká máa dẹ́rù ọlọ́mbà wọn ká sì máa bẹ̀rẹ̀ òun lọ́wọ́ wọn kẹ́mi wọ́n fi wá gbà kẹ́mi wọ́n fi ṣe kíní kó fi wá rọ̀ kí wọ́n máa fún kálukú lẹ́tọ̀ rẹ̀ àmẹ́yìn tẹ́lẹ̀ ń ṣe yẹ tẹ́lẹ̀ ń ṣe yẹ nígbàgbà nígbàgbà fọ́kà wọn ọ̀bá ti rọ̀ báwọn olórí bí àwọn ọ̀daràn kan bá ti kú àwọn jẹ́ jẹ́ ọ̀daràn jù wọ́n lọ àwọn ni wọ́n rọ́pò wọn lókùn ìgbà táà bá ti sọ̀rọ̀ síbi tọ́rọ̀ sí kíni tọ́rọ̀ wà dáwọ́tù àmìyà dáwọ́tù rúṣùl ẹni dáa rẹ̀ gbé síbẹ̀ ẹ̀sìn ṣe èyàn rẹ̀ ní ṣe èyàn rẹ̀ lẹ́ni tọ́rọ̀ gbé síbẹ̀ ọlọ́run fún gbọ́lẹ́ mi ń gbọ́ta láfíà ìlú tájọ wà náà ọ̀rọ̀ wọ̀ nídàró àwọn pẹ̀lú mọ́jẹ̀mú kágbà pé lókùn ìgbà tó bá wà lábẹ́ democracy ní ọ̀rọ̀ wọ́n dé tó sọ wá rí wọ́n tí wọ́n ń ṣe láwọn ọba tó ń sáfòfin ọlọ́run tó ń ṣe iṣẹ́ rẹ̀ ní wọ́n bá ti báká tó ọjà fún haram àbí oúnjẹ halal ó ṣe kàfáwọn èèyàn olùyẹn jìbìtì ọ̀pá ẹlẹ́kún ó sì ń bẹ lọ́wọ́n sáré òun ṣiṣẹ́ ọlọ́run ọmọ yẹn gbọ́rọ̀ rẹ̀ tó fi jáde láyé wọ́n ní foundation ọ̀dá aláàmọ̀ engineer kan tó perfect àti foundation ọ̀dá wọ́n ní foundation yẹn ṣẹ́ ẹrọ̀fọ̀ ni ẹrọ̀fọ̀ ni wọ́n ni wọ́n mìíṣì náà fi ṣe foundation ó wá ní engineer kan wà ẹtùkọ́ dé second floor bí engineer yẹn máa ṣe kí ni ọmọ àtúnṣe engineer wo ni ó túnṣe àbí kó dì sọ́yí gbogbo ẹ̀ bí ká máa pẹ́ nìkan bẹ tí ó ṣe dáadáa lábẹ́ ìjọba ìjọba ìjọba zalim ìjọba kèfèrí ìjọba àbòsí ìjọba tó yá pátá láà

sábà sọ òdodo ọ̀rọ̀ tó sì gbé ọ̀rá jáde ta ní owó rẹ̀ káṣẹ́ kí ni owó rẹ̀ káṣẹ́ ọ̀rọ̀ wọn létí ẹgbẹ́ ní wọn létí ó gbọ́ ọlọ́wọ́ wà nínú ọ̀pá mẹ́rẹ́ ọ̀pọ̀lọ́ ní fífà mi máa wọn ó ní omi ń bẹ lẹ́nu mi o omi pọ̀ lẹ́nu mi fa aliyẹ ń fẹ́kù máa fi fi ìmá wọn ó lè wọ́n ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìwà sọ tí omi sì ń bẹ ní ẹnu mi ọ̀rọ̀ sí sọ bá tẹ́wọ́ ọ̀fẹ́ bá fẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀rọ mi sí mi lẹ́nu tẹ́wọ́ ti gbé dágbò ọkọ̀ máa gbó bí ajá ni ẹnì kan ò ní gbọ́tọ̀ sọmọ́ torí owó tó ní kẹ́mọ́ jìun ẹjọ́ ṣe kí ẹjọ́ gbin ni wọ́n kú lónìí mọ́lá aláàdà zúúdà wọ́n ní zúúrí wọ́n lọ́pọ̀ alẹ́ ti di zúúdù àmì wọ́n ní owó wọ́n ní káyẹ́yẹ́ sá wọ́n lọ gangan ní zúúrí àbí nípa ọdá káwọn ẹ̀ka mọ́ zúúdù ẹ̀ zúúdù wà ní Islam ó wà nínú kíni ó wà ní Islam kò kèése pọ́dìgbà tàbá wọnú tàṣọ́wò ká tó rí ṣúrì ṣe ni bàbá ìgbò tí sọ kárayẹ́sá alẹ́bìnrin kárayẹ́sá àbí wọ́n sì àti bímọ ní nẹ́ẹ̀sì ìtẹ́ẹ̀fẹ́ káwọn lọ́nu tàṣọ́wò fún yẹn ó wà nínú kíní ìkọ́tẹ̀rù kọ́dá tọ́wà nínú ìkọ́tẹ̀rù kọ́dá ìbọ́wà nínú tàṣọ́wù sí yẹn ọ wà nínú ìsìláàmù tánàbí mọ́ àfíríkò sí mẹ́jọba ẹ̀kọ́dá yẹta ẹjá dúró lẹ́dà nábì ìráyẹ́sà náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ ànábì kájọ́ bá wọn tí ẹni wọ́n láyẹ́sà yìí gan-an wọn ráyẹ́sà wọ́n kọlu ayé ayé náà kọlu wọn ni tàṣọ́wù fún alìmọ̀ásù ìbẹ́dẹ̀ ayé fún ìbẹ́dẹ̀ àtùmùkẹ́fẹ́ra àwọn Súfì tilẹ̀ wà nílẹ̀ Yorùbá àwa mọ̀ wọ́n dáadáa ẹ̀yin náà mọ̀ wọ́n dáadáa àrà tí wọ́n ń dá lẹ́nu social media gbogbo àwọn àlàmọ̀ àrà tí wọ́n ń dá àrà tí wọ́n ń dá ní ibùjòkó wọn gbogbo àwọn àlàmọ̀ àrà tí wọ́n ń dá ìkẹ́kọ̀ọ́ pamọ́ mọ́ tọ́ọ̀dẹ̀ bí ẹ̀kan tó pamọ́ tá a mọ̀ nìyẹn máa sọ fún wọn pé kìíní yìí da á nígbà tá a mọ̀ àmọ́ nǹkan tá a mọ̀ tá a rí tọ́lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀dọ̀ àwọn Súfì láti sákúrò láti wá di pé àti alùsùn lọ ìjẹ̀mọ́ à ṣe ẹ̀nà nìkan tó máa sọ fún ọ pé ibẹ̀ lọ́nà ọ̀pọ̀ àwọn tá ẹ̀rí ṣe súnnà lẹ́ Yorùbá àtàwọn tá kéwú àwọn àbá ìzúrí ni wọ́n dápọ̀lọpọ̀ lé kéwú lẹ́ Yorùbá wọ́n sì ṣe wọ́n ṣe wọ́n kúṣẹ́ kí lòun ṣe àmọ́jọ́ ìbámà ọkọ̀ àrùn wọn àtọ́lọ́hùn àsákò lọ́dọ̀ àwọn mọ̀kádàmù lọ́dọ̀ àwọn àlífà lọ́dọ̀ àwọn bàbá ẹnìkan tó wá dìde lára wa ní wọ́n lè bá àwọn bàbá yẹn gbé sẹ́rí àwọn ọmọ yẹn o oyé tí wọ́n ń takò yí wọn ọmọ tí wọ́n ń ṣe ni o súnfí ni súnnà súnnà ni súnfí ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ èmi ọkàn tí wọ́n ń ṣe ní oṣù fífọ́ kọ̀ wá mú àyà wá àtàdírísì tó ní kí wọ́n máa ṣe é tó jẹ́ òmọ́rù àkàdíyà òmọ́rù àkàdíyà à ń sọ̀rọ̀ nípa àdìọ́kàn tẹ́yìn ọmọ pàdé ọlọ́run tó jẹ́ pé òun làkọ́kọ́ ẹ̀sìn táwọn súnfì ti fìdí gẹ́lẹ̀ mẹ́rẹ̀ ìní ìbẹ́ nínú ẹ̀tí sọ ìdí kẹfẹ̀rí ìní ìbẹ́ náà tó jẹ́ pé kọ̀sọ̀ yẹn di kẹfẹ̀rí ló jẹ́ pé tá àwọn sùfí wà kẹfẹ̀rí láàrin wọn lápè ní kẹfẹ̀rí lẹ́yìn ìgbà ti ṣàlàyé fún wọn lẹ́yìn ìgbà tàbí ṣe kíni tàbí ṣàlàyé fún wọn àwọn ìtọ́ pẹ̀lú ẹlẹ́wọ̀n máa súnlẹ̀ tọ́lẹ̀ lè bá àfáàgbà ti gàní ẹlẹ́lẹ́ Yorùbá èmi rò pé ọlọ́rẹ̀ lè ṣe wọ́n sí fún ní ipa ah, àríkà tí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ṣe kí ni kọ́mọ̀ ṣe mọ́ àṣẹ́yìn lọ́lẹ̀ ẹ̀yàn kọ́lẹ́jì wọn ni ìdí wọ́n ń ba àtàṣọ́wò dídù súnnà wà súnnà dídù tàṣọ́wò tàṣọ́wò tí wà táwọn táwọn yẹn ń ṣe lẹ́yìn báyìí ó yàtọ̀ sí súnnà gẹ́gẹ́gẹ́ súnnà lọ́lọ́tọ̀ àwọn náà lọ́lọ́tọ̀ ni nínú àwọn àkídà àwọn àkídà tí wahdatul wujud Allahu wa suratul alami al-makhluq nínú àwọn àdìọ́kàn àwọn tìjàníyà nìyẹn ìgbésẹ̀ ìmọ̀ àwọn yẹn dáadáa díẹ̀ náà ni mo mọ̀ nípa kọ̀ọ̀dìríyà bọ́tá àwọn yẹn náà máa ń lùlù wọ́n sì máa ń ọmọ ń fò sókè ọmọ ń fún jà akídẹ́tù wádẹ́ tó lè wùjọ́ àbá ìṣúná tọrọ ọba yé kọ́lọ̀ lè bí àwọn tìjà ní àyí pé ìjẹ́ wọ́n ní àkídà wádẹ́ tó lè wùjọ́ àbí ni ìtumọ̀ ni pé ọlọ́run ló gbogbo ń tàrí wọ́n mọ̀ tó mọ̀ wọ́lọ̀ mo ní mo rí yẹn èmi náà lọ lọ́hùn òrókúta ọlọ́run òrókúta òkúta náà lọ lọ́hùn ọlọ́run yíra padà lọ́sọ̀ọ́ rẹ̀ ní gbogbo tó wà láyé ọlọ́run ni aláwọ̀ khaliqu kulli shay ọlọ́run bá ní èmi àlá èmi ni mo dá gbogbo nǹkan èmi ni mo dá gbogbo nǹkan ọlọ́run wà gbogbo nǹkan wà ní ọ̀tọ̀ wọ́n wà ala kulli shay E, kò sì sí nǹkan tó jẹ́ pé ó wà lé e, erílẹ̀ ayé tí ó jẹ́ pé ó fara tì mí ọlọ́run ó ṣe kí ni èmi mo jẹ́ wàkílù fún gbogbo nǹkan èmi mo ní kí gbogbo nǹkan ọmọ ṣe sọ́tún sọ́mọ̀dá àyà 62 wọ́n á dákìlò ìjúrì nínú súnà òlọ́wà nínú àyà òlọ́wà ọwá ní súnfí súnà súnà ní súnfí àgídàtọ̀lọ̀ olúwọ̀lẹ̀ tihad eléyìí ọmọ ọlọ́jẹ́ fún wádẹ́tùlù ojúd ṣẹlá kí lẹ́lẹ́ kejì òun jẹ́ ọmọ fún àkídà wádẹ́tùlù ojúd àwọn ní ìtìkọ́dọ̀ Allah ara ọkan nínú àwọn ẹ̀dá láàrin àtọ́lọ̀ táwọn Tìjàníyà Kọ̀dìríyà gbọ́wọ́ lọ́wọ́ wọn àwọn ni wọ́n gbélé ìkalẹ̀ fúnra wọn àwọn philosophers ni nínú àwọn philosophers tí mo ní wọ́n wọnú Islam lẹ́ẹ̀kan tí mo ní wọ́n gbé ìròrí ẹ̀sìn wọn wá wọ́n sì wáyà fún wọ́n wá dìísì fún iná ní aláìláìlá náà ọwọ́lé ọ̀dọ̀ rẹ̀ àbẹ́ ọwọ́lé ọ̀dọ̀ rẹ̀ iná ní aláìláìlá èmi lọ́lọ́run ẹ̀rọ bí ó ti fọpọ̀ lọ ṣeré ìnáni àdàlọ́ ẹ̀rì tí a bá ti gàlí ọmọ ṣokún ìnáni àdàlọ́ ọlọ́run ni àlá wọ́n ní àrírí fìràúnà tó ní ọ̀kọ́lẹ̀ àdàrọ̀ búkùmúlù àlá àdàrọ̀ búkùmúlù àlá tó sọ yẹ ọkọ̀ rẹ̀ tì torí ọlọ́run náà ló di fìràúnà ló di ọlọ́run ọlọ́run lọ́kọ́ ní káfàdà lè rí lọ́kọ́ lórí iná lọ́wọ́ lè mọ̀ sí òbùn mọ́ríyàmá ọlọ́run gbogbo ọ̀n tó bá ní ọlọ́run ọba padà di ànábì Ìsá ànábì Ìsá padà di Allah iná láhúwà húwà iná